I don't know, maybe it's easy Auto Bola Arjuna. Èkó ni mo tún fi ní ìṣe. Ṣé bá fóònù yóò kò ṣáàjì Um, tọ́lá ní ọ̀tẹ́dọ́lá yẹn bá mi play ọmọ yẹn mo fẹ́ máa play sí i. ọmọ ọ̀tẹ́dọ́lá mi ìgbà kírímìnà tán mi ìgbowó wọn ò dáwó sàkáǹtì mi ní go for me. Ah, ó dẹ̀ kí ibi mi lẹ̀ báyìí ó fáyìí o <laughs> ìyàwó aláàjì mo sórí mi sílẹ̀ lónìí orú mú jẹ́ kí enjoy holiday mi àmì sọ́mọ̀ mi tó kù. Cool let me see let me see o oh, lo, <laughs> ah ọ́fíìsì mi ṣá èsì oníṣẹ́ rìbámà nínú ilé wa o play ọmọ ọ̀tẹ́dọ́lá original ọmọ ẹ̀pẹ́ àti original bíi adébùkọ́lá lẹ́kì play for me èsì oníṣẹ́ rìbámà nínú ilé wa o yay i find like my picture i want to dance agbódẹ̀ fẹ́ ṣòwò afẹ́ ṣe ọdún first time tí máa gbórí tí máa gbórí bèbí rẹ o. Bàbá. ẹjọ́ owó kan jókòó sí ni o mi ò gbọ́ ní o bàbá ìsáyà bá gbọ́ mo máa ń lọ bí iṣẹ́ <laughs> i'm going to work o but nǹkan tí mo fẹ́ sọ fún yín i have a message for you i want to tell you something èso oníṣòrí bábà nínú ilé yín o jẹ́ n gbójú mi síta no make up ṣá wọ́n bá mi ṣe ìpinnu ojú mi dáadáa irú yẹn gan wọ́n tún kọ́ wọ́n ṣe dáadáa ṣá. oh orí yẹn tún bọ́ọ̀lù my baby I like your design oh so I like you like my design actually. <laughs> oh mi ìmọ̀jọ́ yẹn gbọ́ máa lọ train for you know me now. èló ni wọ́n dá fún Bísọ́lá náà èló ni wọ́n dá fún Bísọ́lá. I cannot leave my husband for anybody. Wo, I cannot leave my husband for anybody. Oh God! Ah! ẹ bá sọ fún kó ti ní dáńsà kan o. ṣé mo ń gbé igù rèé ní orí platform eagle eagle eagle kingdom eagle don fly with many birds he fly alone walk alone is a winner. I am a lady, I am a serious. I can't, I, I can't wait to have a yarrow, a baby. I can't wait. <laughs> God. Tolu, I'm going to work. Actually, I'm going to work. I want to go to work. Mi dẹ̀ ṣe máa lọ iṣẹ́ lónìí rè o. To God who made me. <laughs> Jẹ́ sáré for yín ní information. <clears throat> Tábàlì tàbí ti ká kúkọ o. Ó ti eyín. Ṣé kí n gbé gòkó lójú mi? Sísìn ọ̀dẹ́ ojú ẹ̀. Ọmọ bojú ẹ̀. <laughs> wọ́n bojú ẹ̀ your vein dey smell. ọmọ ṣe kí ni bojú ẹ̀. wetin mo mọ ìyẹ́ ẹ̀sìn ẹ̀ dábàá pè mí mo fẹ́ fún yín ní information kan vital ones but quite unfortunate àwọn èèyàn mi ò ní gbọ́ ṣe rí tí èṣù bá ti fẹ́ ṣe revival ṣe rí táìtì tí mo kọ yẹn ni pé i pray Devil will not have revival in my home, in my husband's life, <laughs> in my children's life. Those who love me, no demon will have space in your life. But those who hate me, <laughs> ó lè boss kó the lójú. Wọ́n lè tàn ẹ́ the crowd. one lè sọ fún the pé ó ta. Mo fẹ́ sọ fún ẹ pé ìbànújẹ́ máa sọ nínú ilé àwọn èèyàn púpọ̀ o. Kì í ṣe rọ́ o. Bẹ́ẹ̀ ni, tẹ́sí bá ti fẹ́ ṣe revival. Do you understand? èṣù fẹ́ ṣe revival ẹ dẹ̀ ṣọ́ra yín kí ṣan méjì má bàa kọ́ bí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí <laughs> it's not a funny thing but mo máa ń rẹ́rìn òyìnbó I can't stop laughing ah! oríṣiríṣi ẹ̀rín ló wà lẹ́nu mi iṣan méjì ẹ má jò court ṣé ẹ rí jẹ́ kí n sọ nǹkan kan fún yín Nigeria government Nigeria anybody àwọn kan wà internationally that they pay people they will drop some people's life and they will call it on the government side tó ń lọ ní nàìjíríà yẹn wọn láwọn náà ló tún ṣe be wise ṣọtiyé when you don prognose to people's affair and they prognose to your affairs okay be careful about them why you don stalk some people they stalk you don prognose to some people's affair they prognose to your affairs something is fishy alright kí n tó máa lọ́dọ̀ pé kò yẹ yín ní ọ̀sẹ̀ yìí wọ́n máa já iṣan wọ́n tún fẹ́ já iṣan àwọn kan wà ní orílẹ̀-èdè nàìjíríà àwọn abàmì kankan tó máa ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa náà àwọn international people kan náà wà ní um, tó wà bí i wọ́n mi they are also part of it mi ò mọ̀ wọn o i don't know them but they are part of it okay because some people they will cause trouble for you they will cause trouble in your surrounding so that people can call your name okay so be careful and again mo fẹ́ dárúkọ àwọn ọkùnrin mélòó kan kì í tó máa lọ ọkùnrin tí mo kọ́kọ́ fẹ́ dárúkọ lónìí mo fẹ́ dárúkọ Láre Tẹríba mo rí Láre Tẹríba rí bọ̀ nígbà tó wá South Africa no wọn ó wá ó ní case kan àwọn tó máa ń dárúkọ reasons mo fẹ́ fi dárúkọ Láre Tẹríba ẹ̀yin ọkùnrin tí ẹ máa ń kọ̀ sí trouble yẹn I don't have time this morning ṣé mọ́nì làwà báyìí àti bọ́ sọ̀sọ̀ ṣáà ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń kọ̀ stọ́ọ̀bù yẹn ẹ for now okay because ẹlòmíì gan nísìnyí a fẹ́ kí ẹnìkan máa bá òun bú ẹnìkan torí wọ́n ti ṣé bá lọ́wọ́ gbogbo àwọn tó bá ń búra wọn yẹn tó máa ń jà yẹn tó máa ń ṣe yẹn wọ́n ti fẹ́ ra wọn rí mo rántí nígbà tí mi ò bísọ́lá ìlú náà dá fún náà lẹ́yìn owó yẹn ṣe bí wọ́n máa tún ti dáwó fún bísọ́lá náà kán dá gbogbo owó tó bá dá fún bísọ́lá kọ́kọ́ gbogbo ẹ̀ lẹ́hìn ó dẹ̀ gbé bísọ́lá náà fẹ́ láì tẹríba rẹ̀ yẹn ó máa ń sọ fún mi gbà yẹn pé ètí ẹ̀ lòún láì kó succulent ètí ẹ̀ tíìkì gan àbí mo purọ́ ni mo dẹ̀ rí pé wọ́n gbé ọmọ bísọ́lá wá lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n fẹ́ fi tag mi wọ́n fẹ́ rò bóyá màá sọ̀rọ̀ pé kinní kan so that àwọn gọ́ọ̀mẹ̀ntì bíbà yìí àtàwọn tó fẹ́ bá mi jà ń bí wọ́n máa sọ i'm wiser than that but ẹ̀yin tẹ́ bá gbọ́mọ yín wọn ò gbúdọ̀ fi malik yẹn wọn ò gbúdọ̀ fi jà lórí social media mo ń bọ̀ mi tì dé ó ti yé mo ní sórí Lánrè Tariba tó bad gan mo dẹ̀ mọ̀ pé Lánrè Tẹríba náà wà nínú àwọn tó ń ba orí Facebook yìí jẹ́ read my lips tó tọ́ ni ìjẹ̀bú lòun náà dẹ̀ ti wá ìjẹ̀bú rẹ́mọ lòun ti wá ó wà nínú àwọn tó tó ń ba orí Facebook yìí náà jẹ́ I call a spade a spade I don't support any bullshit kò sí anybody wọn ò dáwọ́ sọ́dọ̀ mi ìgbà tí wọ́n bá gba owó tí wọ́n bá dáràn ẹni tó dáràn irú ọmọ ọkùnfẹ́mi ọ̀tẹ́dọ́lá yẹn tó lòun tọ́lá mi tọ́lá ẹ̀hẹ́ ṣe mọ̀ pé yẹn ń sìn orúkọ ẹ̀ clay ẹ̀hẹ́ tí wọ́n lè sẹ́ àwọn tí ò lè kó báyàn kò sí mi bá bẹ́ẹ̀ dáràn mi lè bá ẹ gbóràn ẹ̀ tí mi bá bẹ́ẹ̀ gbowó mi lè gbé ṣòro ẹ̀ ṣì lè yé mi so gonna be day a time is coming lórí social media ẹ̀kan máa rí pé mo post picture mi àti tọkọ mi ni àti tọmọ mi tó bá wù mí gan you be fetching kì í ṣe pé ikú kì í ṣe tàrùn ẹ̀ dẹ̀ máa máa gbélé gbọ́ tó máa ní ẹ máa gbọ́ kì í ṣe tẹnu láre tẹríba mo ti sọ story ẹ̀ rí torí gbogbo àwọn tó ń bá àwọn ọmọ tó jẹ́ bí ọmọṣẹ́ àtọmọ ọ̀dọ̀ sí mi àti sí àbọ̀mọ̀ gbà yẹn ní South Africa gbogbo pátá náà lọ wò ní Soweto kí ló ṣẹlẹ̀ ní Soweto ta ló gbé ọjà fún tó torí ó wà nínú ẹ̀wọ̀n ọmọ Ìjẹ̀bú náà mi ti fẹ́ sọ̀rọ̀ láre tẹríba lọ ṣe necessary things ṣọtúbọ́ lọ ṣe necessary things torí gbogbo yín tẹ̀ máa Facebook rí yìí ṣe máa súbà ọmọ Amẹ́ríkà ni kò ń ṣe ọmọ Ìjẹ̀bú Òde kò dẹ́ pàmí kò ń ṣe ọmọ Ògùn State kò ń ṣe ọmọ Ìjẹ̀bú ó ti yé nobody mo so fún yín nobody nobody ṣó ti yé yín you know now nobody tó bá wù wá kò sí nǹkan tó ń bọ̀ lókè tó lé ọgbà pátápátá àwọn yẹn máa láwọn máa pààyàn ni kò sí àwọn tó pa bàbá ọmọ mi ó ti lọ rẹ́ẹ̀sì àwọn onísìnyí ọjọ́ tó máa gbọ́jọ́ ẹkùn àyà wọn máa já tó máa ní kankan fẹ́ ṣe wọ́n kọ́ máa kú àyà wọn máa já ni mo ti mo ní information tó pọ̀ bọ́ ní ìfẹ́ release information mọ́ because information also is money mi fẹ́ tọ́jú àwọn nǹkan tó bá ti good because ẹlòmíì á kàn gbọ́ information náà tó bá ti gbọ́ tán á good fún wọn mọ̀ bí tán máa tún gbọ́nà gbà á máa da ọ̀nà rúmọ yín lójú so ibi tán ti fẹ́ ṣe àwọn international wà nínú wọn tọ́n dẹ̀ ti fẹ́ dúọ̀pù lára yín tọ́n bá dúọ̀pù lára àwọn christian sìn kan sọ pé àwọn ìjọba mus àwọn muslim ló pa wọn ṣó ti yé ṣó ti yé yín ṣé mọ̀ pé wọ́n ti delete majority of àwọn tí wọ́n ló ń da ìlú náà tánà ró ṣé mọ̀ pé wọ́n ti delete wọn ṣó ti yé ń sìn níta máa tún dárúkọ tó yá wọn láti delete gbogbo wọn ìjọba ẹni máa tún dárúkọ tó bá yá lẹ máa sọ because some people wọ́n wà nílùú òyìnbó mi wọ́n máa pòkúnọ́sì ìmí wà ní Canada bí ìmí wà ní London ìmí wà ní America ìmí wà káàkiri tí wọ́n dẹ́sọ́ ọmọ Nàìjíríà náà máa pòkúnọ́sì affairs Nàìjíríà what for what is their interest. wọ́n máa fọ́ọ̀sì àwọn ọkọ̀ láti ṣe é mi ò ráyè ẹjọ́ o tó bá wù mí láti ẹjọ́ pé mo wò yín mo jáde láàárọ̀ mo wò báyìí àwọn nǹkan tí mo kó tó pọ̀ ni mo sọ nù bẹ̀yẹn yes because mi ò kí ń ṣe instrument fún anybody fún iṣẹ́ burúkú instrument tó lágbára ni mí lọ́wọ́ Ọlọ́run oh God jẹ́ kójú mi bright díẹ̀ báwo lójú mi ọmọ dúdú ni mí náà bọ̀ ti dúró náà mi fẹ́ sọ kìíní ní ìsìnbọ̀ sáré sọ ti sàmúsà gúdù mo fẹ́ finish kéèsì sàmúsà gúdù ẹ̀ mo tọ́nà kámẹ́rà eh, yìí sẹ́ pójú mi dán thank you jare. Ah, ọmọdé yìí fine ah, ọmọdé yìí mú oúnjẹ sè ó tún fine fẹsẹ̀ ó gẹrun ah, ó fine ó nídìí ó lọ́yìn ó tún níwà ó tún mọ ọlọ́run yẹ́ ọlọ́run jẹ́ o full package <laughs> full option lọ́lọ́run fún ọmọ mi ló fún ọkọ mi ló fún mi ló fún ọmọ mi i'm a gift even to my nation i'm a gift to anywhere i go i'm a gift ǹjẹ́ ń gbọ́ ẹ má bínú pé mo ń pariwo máa ń sọ̀rọ̀ pé you shout wọ́n ti àwọn ti kinní nìyẹn wọ́n máa ní mo scream àwọn òyìnbó wọ́n fi ránṣẹ́ wọ́n fi rán blogger yorùbá kan pé kó sọ fún mi gbà yẹn mẹ́sẹ̀gì yẹn yé mi wọ́n ní ti bá ti ń sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ kámílì mo ní method ìgbà míì máa rẹ́rìn kàkàkàkà ìgbà míì máa fojú mi smile ìgbà míì máa fẹnu mi smile ìgbà míì máa rẹ́rìn pẹ̀lú voice mi. now mo fẹ́ sọ̀rọ̀ samosa gbọ́dọ̀ kí n dúró lórí yẹn for now stories má dẹ̀ ti sọ kẹgbà bẹ́ẹ̀ ní two thousand and ten àbí two thousand and kìíní ṣe nine aṣáwọlé ńgbà kan so ká tó wálé yẹn ṣe mọ pé gbogbo àwọn tí mo bá dòwò pọ̀ náà mo wá sọ fún wọn mo ní à sáàmù torí mo gbé bàálù náà àwọn tí mo máa ń ta bá jọ dòwò pọ̀ yẹn ẹ bójú mi ṣe rí pé mo ah god ṣé o ògo ọlọ́run àti ẹwà rẹ̀ tuntun ah ọmọ gẹ̀rí o kí mo gẹ̀rí fàlájì alájì ẹ má bínú pé mo ṣí fèsì yín lẹ mo ṣírun mi lẹ kán lè mọ pàdé sí gba fine alájì alájì ṣó ò ya wèrè wọ tó ń sẹ́ni mi ẹnikẹ́ni ẹ kí tó rántí kí tó gbàgbé gbogbo ẹ̀yin ọmọ wèrè náà máa ní kọ́ máa send inbox tó máa send message mi yẹn mọ́tò ló máa pa yín dànù gbogbo àwọn blogger àwọn terrorist blogger tó wà lórí facebook àti international blog àwọn international terrorist àti tó tó rán yín yẹn òfò lẹ́ máa ṣe gbogbo yín pátá mo mọ ẹni tó ṣe o tó bá wà fún mi ayé ẹ̀ máa bàjẹ́ international àwọn criminal kan tó ní test nàìjíríà we talk i will speak for my country kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ no come there nǹkan téèyàn máa ṣàkóso bẹ́ẹ̀ kò tiẹ̀ ní kò ní púrọ̀ àlẹ́jọ́ kankan tàbí rò láìjẹ́ sáré sọ ti ṣàbọ̀ṣàbúrò yẹn kí ló ṣẹlẹ̀ ní Soweto táwọn èèyàn kan bá ti fi ọkọ ọlọ́kọ tán wọn ò ní jẹ́ kọ́mọ ẹ̀ gbádùn ìyàwó ọkùnrin yẹn wọn ò ní jọ́ gbádùn Bísọ́lá mú bọ̀ náà èló ni wọ́n dá fún ẹ owó tó bá ti kù tó dá fún Bísọ́lá yẹn kó fún o torí gbogbo owó tó náà ìdá fúnjọ ẹ̀ one thousand plus ni Ni owó Canada ni one thousand fifty dollar ni owó ta owó tán náà ìkó fún yẹn one thousand dollar is not o is not tó bá bẹ́ẹ̀ lọ ṣe irun irun yẹn ń sìn eighty dollar pẹ̀lú gírí ó ti yẹ irú yẹn eighty dollar <laughs> irun yẹn tó bá fẹ́ ṣe ọwọ́ hundred tó bá fẹ́ ṣe ẹsẹ̀ hundred ó ti yẹ tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ọrùn ẹ wọ́n kàn fẹ́ tún fẹ́ fẹ́ ẹ̀mí ìnáwó wọ́n tún sọ pé wọ́n fẹ́ gba eighty dollar ẹ ti wo gbogbo ìyẹn máa lọ bí five hundred tọ́mọ bá fẹ́ ṣe irun ta lè lè àwọn wèrè àwọn èèyàn náà bá fẹ́ ṣe irun tọmọ náà bá fẹ́ ṣe irun tolú kọ́ irun yẹn kí n sọ fún yín yebo tó bá dé kẹ́kọ̀ọ́ wo ti tolúwa ni mí fún mo fẹ́ kó wọ blue náà ni blue lọ́mọ lọ́mọ mi wọ níkà blue ó yá ṣẹ́rí ṣẹ́rí irun yẹn tẹ́rí bá gbogbo owó tó máa bá dé bó ṣe wà yẹn two hundred and something àmàlọ́bí yẹn ti understand torí ẹ̀ tó bá rí èèyàn tó bá ṣe irun ṣé mi ṣe wá irí tó bá ṣe irun ní òsọ London o Canada is damn expensive tó bá rí èèyàn tójú ẹ̀ ń dán ní Canada give them respect this house no be your mate o if àwọn tó ń gbé ilé tí wọ́n ti kọ́ ní àti nineteen seventy tí wọ́n ti bí aláya àwọn ẹlòmíì mo fẹ́ gba ilé kan ilé yẹn ṣì ó fún àìgàn tẹ́ bá rí sí mi pé dẹ̀ kó ń ṣe ẹ̀kọ́ lánàá mo lọ́dún wo náà ti kọ́ wọ́n ní nineteen seven wọ́n ní nineteen sixty eight ni wọ́n ti kọ́ ilé yẹn ó ní swimming pool jàjà ó fine gan èló ni wọ́n pè two thousand seven hundred two bedroom èyí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kọ́ nísìn ṣó ti yẹyin tí yàrá ẹ̀ tí ò ní swimming pool tí ò ní àwọn yàrá tó tóbi yẹn two thousand six two thousand five two thousand eight pẹ̀lú owó páàkì lọ́tọ̀ bíi three thousand láwọn bí ọ̀tá wà yẹn irú ilé bíbá yìí láti lè àwọn kò bẹ́ẹ̀ kìlẹ̀ ṣe lè rí two bedroom tó dẹ̀ jẹ́ new house fẹ́ẹ́ máa rí bíi one eight two thousand bírú level táwa sọ ń bí. this Canada no be your mate o so tẹ́ bá ti gba owó fún Bísọ́lá Badmus torí owó one thousand tẹ́ gbà yẹn kẹ́ kókó kó pé o torí wà ilẹ̀ bá tún sọ pé padà wá ṣé ti ṣe yín hmm. bó ṣe wà yẹn sìn àbúrò ni mo mú sí ó ní kí n mú un láàbúrò ẹ kó Bísọ́lá fún kó pé o bọ̀ Bísọ́lá ọmọ malik yẹn gbé kúrò lórí social media kó jẹ́ kórìí ẹ̀ pé ṣáà rẹ̀ ti yá ni ṣó tiẹ̀ ti fún wa ní gbogbo nǹkan tá a béèrè fún tá a sọ fún ẹ ṣó mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yàn ṣe wà ṣó pé mi lè hé tẹ mi lè hé tẹ gbogbo ìka tó ṣe fún mi mi ò lè hé tẹ tó pé mi ò ní kà nínú mo dẹ̀ mọ̀ pé wàásù lò ṣó pé orí pé mo bá tẹ̀ sójú wàásù náà ó ò bẹ̀ mí ṣẹ́ o ṣó ti yé mo dẹ̀ sọ pé kí wàásù tiẹ̀ fẹ́ gbà tó ń sọ pọ̀ kí n ti lọ kó tiẹ̀ fẹ́ kò ní fẹ́ fẹ́ ẹ kí wàásù tiẹ̀ fẹ́ kó fẹ́ kó display ẹ náà kó tiẹ̀ jẹ́ for some time. ṣó ti yé kí lorúkọ ẹ gbogbo yín tẹ bá ti forúkọ Bísọ́lá Gbowó ẹjọ ẹ kó yòókù lẹ o torí one thousand plus yẹn one thousand i mean one point something yẹn one thousand Canada ni o hmm. tẹ bá fẹ́ lọ dídì treat ara yín tí n bá lọ sí restaurant tí n bá ṣe irun tí n bá ṣe torí ẹ máa jẹ ìtàn yín tó ṣọwọ́ tó bá máa díjú pẹ́ ẹ́ àbí kó tún wá wọnú ṣọ́ọ̀bù kókó kan rí pé wọ́n ta kiri kọ̀ọ̀kan tó wá rà bí òjì tó rẹ̀ wọ́n ta sọ ti pé owó tán dá fún bísíà àti pé ṣó ti yé yín ẹ̀kọ́ owó ẹ̀ fún kó pé torí owó kékeré tó ń dá yẹn sìn mo tún rí pé màlíkì náà ti sẹ pé wọ́n rí wa lọ́kẹ̀rẹ̀ wọ́n tí orí lè gbé lè gbé àbórí ń ta nínú wá táàgì mi mo mọ̀ pé mo fẹ́ fi èmi kọ́ ló ń bá wí <laughs> bóyá àwọn orogún àwọn orogún ìyá ẹ̀ àwọn orogún ìyá ẹ̀ tó ní ṣe wà ní lórogún ọkọ mi lè ti fẹ́ yàwó kó ti lọ o ní tẹ̀ ní agreement èmi tẹ̀ lọ́ọ̀fù ọkọ mi tó ti eyín ọkọ mi ò kí kò ráyè kò lè ṣe ṣìnà toró wà á dùn ọkìn wọ́n busy my husband is busy àwọn business ọkùnrin tọ́mọ aláwọ̀ ń gbó ṣì lọ́wọ́ òun ló máa ń ṣe irú kọ́bẹ́ tó máa dájà káàkiri so láre tẹríba mi ò mọ bó ṣe sọ ní èdè French àti ní àti mo ti gbàgbé bó ṣe sọ láwùsá tẹ́lẹ̀ bá fi èdè sọ fún un èmi ò gbọ́ mi ò gbọ́ ìjẹ̀bú mi ṣe wà yìí wọ́n gé àṣàkẹ́ létí mi ì gbọ́ èdè ìjẹ̀bú mi ṣe wà yìí ṣùgbọ́n mo gbọ́ mbà fa haúsá sọ fún ẹ ń sìn pẹ́pì tó bá tún fẹ́ story sùn ẹ tó wà àtẹni tó rán ẹ lọ South Africa pẹ́pì ma dẹ̀ jẹ́ kí n tàn ẹ́ kò sí ti wù kó jẹ́ I no support anybody to drag ọmọ kékeré o mi ò dẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ anybody ẹ lọ support ara yín revival yẹn ṣé bó ṣe fẹ́ revival sílẹ̀ wọ́n máa gé iṣan méjì lára yín bẹ́ẹ̀ sìn wọ́n á tún gé iṣan yín bẹ́ẹ̀ ni mo sọ iṣan méjì máa cut ṣó yẹ yín àbí kò yẹ yín ibi tó ti ń gé yẹn so àwọn international àti physical tó ti ní àwọn èèyàn wọn bẹ̀ yẹn tó dẹ̀ tuntun á place àwọn nàìjíríà láti yorùbá èdè ìsara wọn náà ní ó yẹn èmi ò sínú wọn o they can I cannot be used by any demon ṣó ti yẹ yín tó bá ti wá place ẹ̀tàn kẹ́ ti wá carry the way o tí ẹ mọ̀ pé táyì wọ́n bá ti fẹ́ lọ làlàlà bẹ́ẹ̀ yẹn wọ́n á tún gé ṣọ̀kan apá o wọ́n á tún gé ni. so ìwọ tó bá wo physically and spiritually tó bá fẹ́ sa anything wojú o tó bá lò ya wèrè ó lò síwín wo ọ̀rọ̀ la máa bọ́lọ́run sọ o àwọn òde ni kì í ṣe tẹnu ọlọ́run á dẹ̀ gbọ́ àṣejù bá ti wèrè lọ èmi kẹ̀dẹ̀ mi rẹ̀ láti ṣòro mo ti speak kò sí aláya anybody tó speak lórí social media yìí tó jẹ́ pé ó ti wà nínú fraka àbí nǹkankan tí mi ò ti speak fún majority of them tí wọn ò dẹ̀ wo mi ì speak òṣì kankan mọ́ o mi ì ráyè iṣẹ́ tí ò bá ti mówó lọ́wọ́ mi ò ní ṣe ló ti yé ìyẹn bó ṣe jẹ́ láyé tẹríba ìjẹ̀bú náà ni ẹ́ gbogbo àwọn obìnrin tó wà lórí social media wọn mọ bó ṣe fẹ́ wọn tí tí kinní náà wọ́n máa sọ tí kí lorúkọ ẹ̀ mi ì sọ pé ìyẹn náà o ti ọ̀rẹ́ ẹ̀ kí lorúkọ ẹ̀ kí lorúkọ bọ́ìsẹ̀lẹ̀ kí lorúkọ ẹ̀ náà kí lorúkọ tí wòlíì táwọn àbúrò mi pọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ yìí délé ìjẹ̀bú nìwọ náà o ìṣara àbí ìpara àbí wọn ló ti wá ìjẹ̀bú ẹpẹ̀pì ẹgbọ́n àbẹ́ dáhùn máa da facebook máa síbà da facebook sílẹ̀ yìí wá máa dàrú excuse me na ẹjẹ ẹsẹ àìsàn ti sàmúsà gúdùn mò ń lọ bí iṣẹ́ ẹ tún wá rányàn tètè ní tí ti sọ pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ sẹkẹ rányàn kó máa lọ stock mi kẹsọrọ ayé di sábà stock ló burúkú mo wa very important sí yín ni ilẹ̀ ṣe stock mi káàkiri ẹ̀mí yín ò gbé ajẹ́ ẹ̀ tí ẹ le wọn ò dáwọ́ fún wa ń o owó àbí wọ́n dáwọ́ ń gbà téèyàn kú ṣé wọ́n ti dáwọ́ gó fún mi bí kò sí owó tá a fi jẹrun kò sí owó gó ti dá mẹ́ o owó tí a fi ń jẹ gbogbo kò sí dídá owó ọ̀dáwọ́ sí bí o àdẹ̀jálẹ̀ o ó ti eyín àjálẹ̀ o tolú má gbàgbé o bá mi dá lódù àǹtí ẹ̀ hmm, ọmọ ìpẹ́ original àtàwọn ọmọ ìpẹ́ original ó ti eyín mi ṣe kákọ̀sì wèrè àjàjà tí ẹ bá ti ṣe mi ṣe ráyè kò sẹ́jọ́ ò lọ ẹ jẹ́ ń sọ̀rọ̀ sàmúsàbúrú kí n tó máa lọ. two thousand and kí ó tó di ṣé two thousand and kó tó di two thousand and ten ṣé two thousand and eight ni àbí two thousand and nine aṣáwálé ó wá jẹ́ mi àti bàbá ọmọ mi gbà yẹn ká má jọrin mọ́. kó tó wálé mo pe ìgbà tí ká tó kò nàìjíríà I have no, could nobody help me. Uh, then also we forfeit what we got. So anytime you forfeit what you got to, to sustain yourself, when you get what you want, then you don't need to spend the money on people who don't, who are dear to you, Take care of yourself. Advice. So we sold our house. Ilé tá a kọ́ ngbà yẹn. Ilé yẹn wà níbi tí, ẹ mọ̀ bí gọ́vnà ń bọ̀ ní kọ́lé sí yẹn ibẹ̀ ni ẹ lọ bèrè lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ ni wọ́n pè bẹ̀yẹn ní pápá. so we try to despite pé we have a lot of money with people ẹlòmíì ya owó lọ́wọ́ bàbá ọmọ mi ní bank tó yẹ pé nígbà yẹn four hundred thousand máa bọ̀ gẹ̀ fún oríṣiríṣi àwọn èèyàn tó yá lówó a lot of things cause problem I started paying some money with my money also so gbàtọ́ wá ṣàyà tí gbogbo problem wà bẹ́yẹn àwọn ni ó let's travel abroad we travel abroad but going there is nobody to help pé ta bá ń lọ sí kó má ta ọkọ àbí kó má anílé àti kọ́lé so we have to sell the house man àwọn èèyàn kẹ̀lẹ́ tó má ti rí ẹ pé o ní issue tó bá fẹ́ ta nǹkan ní ẹ̀gàn nígbà yẹn wọ́n máa máa ná nínàkúnà nítorí wọ́n mọ̀ pé desperate ò fẹ́ ta ilé yẹn nígbà yẹn two flat ni three by three by so ata ní seven hundred thousand ṣé seven hundred àbí six hundred ajá ta around that time later owó ilé yẹn kò ṣe tó yẹ kó jẹ́ nìyẹn but a nígbà yẹn a ní ìdẹ̀ ńgbà yẹn a dẹ̀ fẹ́ a ní láti at least a kó dání lọ sí South Africa ńgbà tí a ti ṣe visa tá a ti no Australia là ń lọ láti a fẹ́ ní owó so that tá a bá débẹ̀ a fẹ́ suffer ká establish ara wa in a little way before we put things you know because èmi ní à experience abroad dáadáa bàbá ọmọ mi ò tí lọ rí so we know what is going to cost us so we need money and again we are baby we are just family hey so àtàlẹ́ wa ṣá kí n kọ́ ti story yẹn short kò sẹ́ni tó fún wa lówó ẹnì kan ṣoṣo tó fún wa lọ́jọ́ tá a dẹ̀ fẹ́ travel gangan ni ló lóun gbọ́ may his soul rest in perfect peace ayéọ̀la ló fún wa ní fifty thousand fifty thousand yẹn má jẹ́ kí n sọ nítorí pé wọ́n jẹ́ customer mi wọ́n jẹ́ in-law mi wọ́n dẹ̀ tún jẹ́ ẹ̀mọ̀ wọ́n jẹ́ bíi honourable àwọn oníṣẹ́ amánulẹ́kí nígbà yẹn yes wọ́n jẹ́ ṣẹ́ amánulẹ́kí yàrá ayéọ̀lá actually ayéọ̀lá ló ló develop ló rí ló rí epo nígbà ayéọ̀lá ni i discover ọ̀rọ̀ tí mò ń sọ ìṣá so anyway wọ́n fún wa láàárọ̀ ọjọ́ yẹn wọ́n ní ah, princess àwọn ọmọ pẹ́ ń travel wọ́n ṣe àní àwọn ah, pápẹ́ òtún sọ fún wọn ní àwọn máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n dẹ̀ wọlé wọ́n dẹ̀ fún bébí wọ́n dẹ̀ fún wa ní fifty thousand wọ́n fi sílẹ̀ envelope àdẹ̀wò ńgbà tá délé ó jẹ́ fifty thousand ṣé ti yé bẹ́ẹ̀ wọ́n ní gbà kó fira ẹ̀kẹ́ nǹkan for just to support you for little way i don't know that you're traveling the day so both of them bàbá mọ́mi àti àwọn náà may so may their soul rest in perfect peace tí wọ́n bá ṣe nǹkan kékeré fún mi mi ì lè gbàgbé ayọ̀ làwọn ra mọ́tò méjì àbí mẹ́ta lọ́wọ́ mi so mẹ́gbà yẹn gẹ̀dẹ̀dẹ̀ wọn ò ní sanwó lẹ́ẹ̀kan torí wọ́n rà fún àwọn staff wọn yes wọ́n ra mọ́tò lọ́wọ́ mi fún àwọn staff wọn ṣe wọn tó bá ti gbé allocation wọn máa sọ bọ́n ṣe máa sọ plan ẹ̀ bá ṣe máa ń tà fún wọn so and I appreciate him he may so rest in perfect peace so but wá dé lóyìnbó sí See tí after some years sí nǹkan tí fẹ́ máa better ajẹ́ by nọ́mbà We I just stupid and bastard ìyá so but ìgbà tí nǹkan fẹ́ máa better àwọn ọ̀gá mi tí mo sì máa ń bá dòwò pọ̀ that mo try mo pe balo yes mo pe samosangudu mo wá ní afẹ́ this time around aláàfẹ́ sí ẹ̀pẹ́ because láàrin ẹbí everybody always afraid of their family pé torí bùkátà ni àwa kọ́ṣọ́ nígbà míì ó bàjì gan dé pé tó bá lówó tó fẹ́ jẹun sí tí ẹ̀gbọ́n ẹ̀ bá dé àbí fámìlì ẹ̀ kan á fẹ́ kó gbóúnjẹ yẹn fóun tó bá ti gbé fún tó sọ pé òkè kékeré bí a bínú they know people take you as if it's their right to collect all your things you know so we are afraid because of their past experience how people treat us when people àwọn èèyàn tó lè ṣe dáadáa fún wa gbà wọn wá block wa block wa block wa kà má rí anything ṣe so mo wá pe bàló mo pe sàmúsàngúdò àwọn méjì tí mo pè nìyẹn nígbà yẹn tí bá pe bọ̀dá wálé gan wọ́n máa ń bísí wọn ní ráyè it's a busy man but mo wá ní a fẹ́ ralẹ̀ àbí tá a bá rí ilé pé a fẹ́ rà bàló kan wọ̀ mí uncomputed ó dẹ̀ nílẹ̀ tó tóbi gan mo wá ní kí Ṣọlá lọ wò I do send Ṣọlá mo wá ní kí Ṣọlá lọ wò bọ̀gbà tí a máa wá rẹ́dì Ṣọlá ó give àwọn report kan is my son àná ó oh, give àwọn report yẹn eh, mo wá ní okay let us ó ní ká find out dáadáa kankan bẹ́ẹ̀ but balo mi lè doubt it eh, because èyàn ò ṣe èyàn ò ṣe trust but eh, mi lè doubt it but ìgbà tó máa tó bí some days tí a máa pè padà àbí nǹkan kan ṣá balo ní àtètè sọ̀rọ̀ pé àtètè ṣe pé wọ́n ti ra ilé yẹn so mo wá sọ fún samosa gudu náà samosa gudu náà ní àwọn look out for the kìnìkan kìnìkan títí ajá fi dé yẹn wọ́n wá sọ nǹkan kan pé à tá a bá dé o ìyẹn bàálò ìyẹn mi ò ṣáà wàrà lẹ́yìn sọ́dọ̀ bàdé lébè lọ́dọ̀ bàrà lò pàtó wá di ní àwa wálé abájà ní okay let us go home and look at this thing mo tún sọ fún eh, ẹni tó kù fún mi bàbá ń gbà yẹn ó ń kù mí yẹn mo ní à ní ẹ̀pẹ́ tó wà lẹ́pẹ́ yẹn òun náà ṣáà sọ but mo ti wá rí wọn bọ́n ṣe ń ṣe everybody just for everybody you know ṣá my spirit was telling me to be careful I I left South Africa together then to Nigeria with my the father of my baby mo ti sọ story yẹn rí bí mo sọ pé wọ́n ti tún gba passport wọn ah mafia yẹn ti wà lẹ́yìn wa ti gbẹ in fact sórí tógun bá ń jà ẹ ó yẹ kó wádìí ogun tó ń jà ẹ the moment you know the battle is settled ìwọ gan wàá wà free from it but tó o bá mọ ogun tó ń jà ẹ ó máa ṣòro gan láti mọ solution sí àti pé tó o bá dẹ̀ tún mọ àìsàn tó bá ń ṣe ẹ́ ó máa tí dókítà ò detect àìsàn tó ṣèyàn ó máa difficult láti mọ irú oògùn tó máa lò sí Tolú ìwé yẹn ṣó ti print ẹ bá mi print ẹ jáde print ẹ ṣó ti print ẹ Tolú Tolú bá ní mí ṣó ti gbé kiri yẹn jáde ó ti gbé nǹkan sétí ṣé tí bá ń print ẹ̀ ok má gbàgbé bá mi fi sínú báàgì kí n lè lẹ́ so ajá wà wálé ká tó wálé yẹn ká tó ká tó ṣe want náà àwọn mélòó la pè I call four people who are important to me I didn't call my anybody from my side I called the ọ̀gá mi méjì I called the father of my my my father in law I also called my uncle to that baba from mi so I was tó bá rí wa okay wà somebody. So I will now pray and I will see what tàbá about. You know. so our body, baba, eventually nínú gbogbo wọn pátápátá nínú gbogbo wọn nígbà yẹn ni nìkan la send owó si wọn sọ pé tá a bá we see a máa lọ wòye gbà tó pẹ́ a ti ní a lè move you know mo ní òkè tí a bá délé a máa lọ rí àwọn tìbẹ̀ nígbà tó bá ti ní wọ́n rí we go home and look at it and then we pay we do whatever we want to do bọ́tí bàbá nígbà tí bàbá lóun ti rí he send money to father in law yes èyí tí dáàdì mi lóun bá mi rí gbà yẹn ẹni tó dàbí dáàdì mi ọkùnrin mi yẹn mi trust wọn náà pọ̀ mo ní máa rí kí n tó rí débẹ̀ tí bá lò mo lè send owó but ṣọlá ti comment sí pé so I should be careful samosa ngudu òun náà fún mi ó ní ṣípáyàdé ìgbà tí mo ṣàdé ṣá mo lọ sọ́dọ̀ samosa ngudu because I need at that time mi ti gbé mọ́tò wálé mi ti kó mọ́tò wálé I need to buy a car to move mo ra mọ́tò kan lọ́wọ́ wọn kí lorúkọ mọ́tò yẹn ń gbà yẹn mọ́tò tó ṣàtóbi jù ń gáràjì wọn ń gbà yẹn ni mo ra mọ́tò tó tóbi jù ń gáràjì wọn before we drive by mo ṣàrà mọ́tò yẹn mo wá ní mo wá sọ fún wọn náà bí mo ṣe wá ń sọ̀rọ̀ fún wọn yẹn wá ní ẹ nísìnyí àwọn ń lọ sí Holland ìyẹn sàmọ́ni tiẹ̀ sàmọ́ni mo fẹ́ sọ sóò kí kọ́ọ̀tù ọ̀dà sí ẹ kúrò sàmọ́ wá lòun lọ sí Holland nsìn ó wá fi mí sí ṣé mo gbogbo àwọn ọmọọṣẹ́ wọn náà tó bá wọn ṣiṣẹ́ gbogbo wọn ló mọ̀ mí Kẹ́hìndé mọ̀fẹ́ eh, kí lorúkọ wọn ah, landlord wọ́n pe máa kọ́ báyìí àgbàlagbà landlord ẹ̀ tó jẹ́ mánéjà wọn nìyẹn mọ̀ fẹ́ òun ló tẹ̀lé wọn yẹn náà dàgbà báyìí wọ́n gbọ́n ó máa báyìí ọmọ ìjẹ̀bú ẹ̀ kẹ́ni yẹn ìyẹn ọmọ bíi family wọn wọ́n ṣà àwọn tó ṣàwà mọ́ mẹ́ta tó wà important ní ọ́fíìsì wọn ni wọ́n wá fún mi mọ̀ fẹ́ wọ́n wá pe mọ̀ fẹ́ wọ́n wá fún mi sí àti bàbá ọmọ mi wá fi sí mọ̀ fẹ́ pé mọ̀ fẹ́ Eh, princess àti wọ́n nídìí àwọn kankan báyìí báyìí pé òun dẹ̀ mọ̀ pé kó ṣe dáadáa sí nǹkan kan báyìí pé kó gbé mi round pé àwọn ti lọ bìkan wọ́n wá ní wọ́n wá sọ̀rọ̀ kan bí Samusa Gudu ṣe sọ̀rọ̀ wọ́n wá sọ fún mọ̀fẹ́ but mo wá rí i pé later pé game ni wọ́n play yes torí tó bá jẹ́ téèyàn wọ́n máa sọ wọ́n máa ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn ah, Samusa Gudu náà dẹ̀ máa ń bàyàn jẹ́ bó ṣe wà yẹn gbogbo èèyàn ló máa ń jọ olè lójú Samusa Gudu nǹkan táwọn náà bá dẹ̀ ṣe wọn ò ní sọ síta nítorí ń ṣe leléyìí o ẹ máa gbọ́ wọ́n ṣe dáadáa sí mi o àwọn ni wọ́n introduce mi sí Ọ̀túnba Fẹ́mi Àjàyí woman tó ní finance house tó wà lẹ́kọ̀ọ́ yẹn tán ti kú nsìn ṣó ti yẹ yín báyìí ìyẹn mú mi bíi god daughter nígbà tó wáyá yes Samuel Sango-Igboho àwọn náà níṣẹ́ tẹ́wọ̀n bá ṣe burúkú fún mi màá sọ ire tó bá ṣe màá sọ bọ́tẹ́ ní mo kàn fẹ́ sọ ni lára àwọn nǹkan kan tí àwọn ṣé mo pé àmì mo wà lórí tọ́pìkì ìjẹ̀bú ṣó ti yẹ yín báyẹn ẹ̀ ṣé mo pọ̀ tó bá fẹ́ mi àjàyí tó kù yẹn wọn ò fún mi lówó ṣùgbọ́n wọ́n rẹ́dì láti fún mi lówó mo tọ̀nù wọn dáhùn wọ́n ready láti offer me a lot of things but I turned him down then okay so Ìjẹ̀bú we have fantastic people there but people who are bad also wọ́n máa ṣe nǹkan kẹjẹ a caution ara wa now balo i mean samusa kudu wa sọ fún mi ó wá sọ fún mọ̀fẹ́ pé kó gbé wa lọ sí gbogbo àwọn ẹ̀mọ́ wọ́n mọ because ẹni tó bá ti lówó oúnjẹ bóde yẹn samusa kudu ń gbà call ń kọ́lé bí ẹyẹ ni ilẹ̀ kan ò ní wà níjẹ̀bú òde kí wọ́n má pè sàmọ́sàngúdù kó wá rà so he knows everything ó kọ́rẹ́ǹtì ó dẹ̀ lówó gọ́ngbà yẹn ta ló wà lórí oyè ńgbà yẹn náà ọ̀túnba gbẹ̀ngà dánlẹ̀ god bless you sir. so torí mo mọ̀ pé ọ̀túnba gbẹ̀ngà dánlẹ̀ máa wọ́n máa ń patronize sàmọ́sàngúdù dáadáa àti àmì ìwé tẹ́mi going to office of governor mi ò kàn ń ṣe nìkan tó máa ń wà inquisitive ni ó ti yẹ yín mẹ́rin but nǹkan tó kàn ṣẹlẹ̀ lélẹ̀ wọ́n wá ní kí mọ̀fẹ́ máa gbé mi lọ sí àwọn ibi wọ́n ti mọ àwọn ilẹ̀ kan wọ́n wá dárúkọ bì kan wọ́n ní má gbé lọ sí ilẹ̀ tó ní problem tó wà ní tàti lọ wò yẹn wọ́n ní má gbé lọ wọ́n ṣàdárúkọ bì kan wọ́n ní má gbé lọ sí wọ́n sọ ìjẹ̀bú náà fi sọ o àwọn òde mọ̀ wọ́n láwọn lọ sí holland lọ́la alẹ́ yẹn náà ni wọ́n travel àbí ọjọ́ kìí wọ́n ṣà lọ àbálẹ̀ ọjọ́ yẹn ṣáá so mo fi wá bẹ̀rẹ̀ sí gbé wa káàkiri ibi tí mo fi máa kọ́kọ́ gbé wa lọ ibi tí wọ́n ní kó má gbé wa lọ yẹn létà torí ó dìjà lára ilẹ̀ mi tí wọ́n gbà ń jẹ́ bóde mò sọ o they collected four land from me Wàsíù ló gba méjì tó kù and people be telling me that Auto you talk too much all the evil they did to me tí wọ́n bá ṣe evil yẹn fún mi mo tí màá wà lónìí tí wọ́n bá dẹ̀ ṣe é fún yẹn náà fún mi ó possible kí bàbá ọmọ mi náà má kú tí wọ́n bá ṣe é fún yẹn fún mi ó possible kí n má kó sínú àwọn agbami ìṣòro kan tí Ọlọ́run ti fà mí yọ kúrò níbẹ̀ ń sìn ṣó ti yé yín tí a bá wà láyé lónìí tá a wà láyé adúpẹ́ fọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ló yọ wá kì í ṣe èèyàn èèyàn tó yọ kì í ṣe èèyàn ló yọ wá tó bá jẹ́ èèyàn ló yọ wá a lè wá wípé àtẹ̀yàn bá jiyàn sínú problem Ọlọ́run ló máa padà èèyàn ló máa padà yọ but Ọlọ́run ló máa ń yọ ènìyàn ṣó ti yé yín so nǹkan tí mo ṣáà ń sọ náà ni pé I have right to talk and when I tell you, tell you this I will shut up for some time. And I don't have time for rubbish for this time, this season. I don't have time. Tí mo ṣe jókòó yẹn tí mo ṣe Well, no problem. Anyway, let's continue. Let me continue. Mofe, fẹ́ ó wá gbé ibi yẹn eventually torí to tó di wàhálà. Bá dẹ̀ ṣe rí abèrè lọ́wọ́ wọn problem ọmọ tó jẹ́ agent wọ́n gbà yẹn jẹ́ kò mú ni wọ́n pe bọ́ yẹn ó le gidi bọ̀wọ́ bọ́ yẹn ṣe four one nine yẹn ah four one nine yẹn á ń sìn ó le gidi ni bọ̀wọ́ yẹn so wọ́n ṣàgbé wa ìgbà tó wá gbé wa débẹ̀ àwọn aṣáà wá wí pé òkè o a dẹ̀ ní ilẹ̀ sí à ń ṣe ilé ní ẹ̀pẹ́ náà ara kan sí ìbẹ̀jù ẹ̀mí lẹ́kì ìtì ìjẹ̀bú òde yẹn mo wá rí i pé ibi tó wà gangan ní ìta gangan nígbẹ̀bà lẹ́gbẹ̀ẹ́ títì ìgbẹ̀bà gangan lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní o oh, this place ó wà níta torí mi ò láìkè ló tó bá wà nínú asket inú igbó kéèyàn má lọ kò sí bó ṣe lè ní fẹ́ǹsì tó táwọn ọmọ burúkú yẹn tí wọ́n lè break into the into the house tó o bá wọn bá lè break in tó bá rí pé o fẹ́ drive in wọ́n lè cross ẹ̀ kàn ṣe so mo máa ń láìkè lé tó wà níbòrò bá ṣe wá rí yẹn nínú àwọn ilẹ̀ tí wọ́n ṣàfihàn lọ́ra àtà lọ́ra ń gbà yẹn ìbáwọ̀ nígbà yẹn àti rí two two plot ilẹ̀ tó ń gbé wa lọ́ra àwa ní ìyẹn in fact òun ló wọ́n jù ń bẹ́ẹ̀ ń gbà náà yes torí wà ń ta gógó adẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ni à ń ṣe kò sí problem à wọ́n ní kò sí pé kò sí problem pàtó ti jẹ́ samosa gudu yẹn ọkàn mi balẹ̀ samosa gudu lówó gan nígbà yẹn o kì í ṣe gan yẹn but at least nígbà yẹn ó wà òkè gan as you understand so mo dẹ̀ believe pé ọ̀gá mi ni wọ́n dẹ̀ mọ̀ pé wọn ò lè jẹ́ kí wọ́n mọ situation of things wọn ò lè wọ́n ṣàmọ̀ bí a ṣe ní problem tá a fi kúrò nàìjíríà tá a tún wá padà wá tá a tún wá fẹ́ bẹ̀rẹ̀ ayé wa díẹ̀ díẹ̀ díẹ̀ a ti sọ pé àní wá sí nàìjíríà for donkey years o mọ̀túngbà tí o bá ti wá bẹ̀rẹ̀ sí wà òkè náà wá fẹ́ máa fa ọkùnrin á máa falé torí ẹ̀ àwọn tó sọ pé there is no place like home they know what they are saying àwa sáré bẹ̀rẹ̀ afẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe foundation àti bẹ̀rẹ̀ sí í ṣe kan níbi bẹ́ẹ̀ asáré fẹ́ sọ̀rọ̀ ṣe tí wọ́n ń sàn ká tó padà akọ̀dé níjọ́ yẹn ni àwọn wọ́n kàn pè wá lórí kinní ni ṣe mo gbé pọ̀pọ̀ yẹn náà dẹ̀ là ń fún ọ ló gba gbogbo owó lẹ́yìn tó gba talẹ̀ fún wa tán wọ́n máa gba owó tí wọ́n máa ní wọ́n fẹ́ lọ san sí land ní Abẹ́òkúta wọ́n á gba owó survey wọ́n á gba gbogbo nǹkan aṣáà ń ṣe bá ṣe ń ṣe lọ yẹn náà ni pé ká ṣe gbogbo yẹn tán ká lè máa ṣe nǹkan sórí nǹkan kọ́ báyìí láàrin àsanwó àwọn architect wọ́n ṣe òun náà ló máa pé gbogbo wọn wá àwọn ẹni tó talẹ̀ yẹn batista mọ́tò ó kàn di ọjọ́ kan ni àti wá ń ṣe nǹkan sí orí mi àwọn kan wà ní wọ́n kàn wá fọ gbogbo nǹkan ní ilẹ̀ yẹn náà àwọn pé wọ́n ti sin òkú sí orí ẹ̀ pàápàá pé ẹni tí ó nílẹ̀ yẹn ìyàwó ẹ̀ kú ó ti wá sin òkú síbẹ̀ àwọn ò mọ̀ wọ́n ṣe mọ̀ pé òkú tó ń sin so nǹkan ti borí ẹ̀ wọn ò ṣe concrete sórí ẹ̀ so there is no co-indicate wọ́n kàn pé pé wọ́n ti ilẹ̀ yẹn wọ́n tẹ̀ ti sin òkú sórí àwa wò pé ah níjọ́ yẹn tí a kọ́kọ́ gbọ́ báyìí mo ní ah passport mi dà mo fẹ́ máa lọ ní kíákíá lọ sí South Africa pé ẹ́ eh, èmi rò bóyá bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ibẹ̀ yẹn ni wọ́n lọ pa èèyàn síbẹ̀ àbí wọ́n ti rí òkú ah wọ́n wá ní òkè bó ṣe kọ́kọ́ sọ báyìí máa fẹ́ àyà mi já I'm not normally be afraid of things but anything tó bá ti dàbí crime you know I was afraid that me I don't want problem I don't want anything for my family àkànkàn bẹ́ẹ̀ yẹn because in me, mi àti bàbá I always guide them like I don't want I've seen things and I know what I've been through ṣé you yé bẹ́ẹ̀ wọ́n gba ilẹ̀ yẹn. ìgbà tó di ọ̀rọ̀ wàhálà mo wan ń sọ fún sàmúsàgùdù ìjọ yẹn pé torí mo kojú sàmúsàgùdù tó dìjà àjà báyìí ọjọ́ tí mo kí fún wọn tí mo lọ sọ́fíìsì wọn tí mo kí fún wọn mo wá sọ fún wọn pé tí mo kí fún wọn báyìí bí mo ṣe jáde tèmi àti samusa gudu já <laughs> bí mo ṣe jáde nínú ọ́fíìsì samusa gudu báyìí tí mo bọ́ sí tí mo fẹ́ wọnú mọ́tò mi gbogbo ìjì bẹ̀rẹ̀ sí í jà báyìí ni gbogbo ìjì ń jà báyìí ni bẹ́ẹ̀ ni mi ò lè gbàgbé ọjọ́ yẹn gbogbo tí tí mo fi rìn dé ọ̀nà yinzade street ibi tí a wà tí ilé wa wà ń pa yẹn tí mo fi rìn dé bí redeem church yẹn gbogbo ìjì wà ní títì báyìí ojo rọ mo ti jí ń jà gbogbo ojú òfurufú gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ìjì ń jà bẹ́ẹ̀ ni I I got upset bí a ah, báwo náà ṣe máa ní kọ́mọ́ ó wá ń sọ fún komo I mean no komo yẹn náà kẹ̀dẹ̀ ló máa ń bá òun náà ni ó sọ fún un ló ní kí mo fẹ́ lọ sọ́dọ̀ komo ṣé ti yẹ yín ó lóun dẹ̀ sọ fún mi ní bọ̀ wọ́n sọ bóyá ìwà lè sọ bóyá wọ́n sọ pé you know mo wá sọ fún wọn pé ó lóun sọ fún wọn níjọ́ yẹn pé kó má gbé wa lọ síbẹ̀ ìgbà tọ́rọ̀ yẹn ti ṣe mọ̀ pé ó lè rówó gbà mo kàn rí ìkan ti fi owó lára ẹ̀ ra mọ́tò òṣì kan mo gbà wọ́n lọ ṣàdànù lówó dé ni ṣé ti yẹ yíyẹ mọ̀ pé tó bá ti talẹ̀ báyẹn gbogbo fámìlì wọn ti pín owó ṣẹtigẹt mo wá sọ fún reason mo fi bá Samusa Gudu jà mo wá mo wá rán wọn létí pé ṣéǹjì yín tó kù ní orí mọ́tò primary àti ẹgbẹ́ fún mi tí mo gbé fún wọn tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kúrò nàìjíríà tí mo wá gbé fún yàn tẹnìyẹn náà ò tí ì sanwó tán ẹ lọ ajá kẹ despite pé ẹ mọ nọ́mbà mi tí mo ti dé abroad báyìí kò sẹ́ni tó sì mọ nọ́mbà mi tí mo pe mo pe then mo lè lọ ajá kí mọ́tò yẹn ẹ sọ fún mi pé princess ẹ máa lọ ajá kí mọ́tò yẹn ọdún ọjọ́ ti máa kúrò nàìjíríà mi sọ fún wọn o lè máa torí gbogbo ìgbà tí ogun wà tó ń dà ọ tó ń dà wá láàmú we don't know who is who and again gan ogun lè wá láti torí ngbà yẹn wọ́n bìrì pé bàbá ọmọ mi ó ṣiṣẹ́ ń báyìí tí ó ṣe mọ́tò tí mo ń ṣe yẹn ó possible kí n rí owó fọ́ọ̀nù kí n fọ́ọ̀nù kí wọ́n lè fọ́ọ̀nù business yẹn torí ẹ̀ ń gbà tó ní problem níṣẹ́ yẹn wọ́n bìrì pé bóyá ṣe ló ń fún mi lówó kò yá mi lówó rí ọjọ́ tó fẹ́ yá mi lówó kan mi ni mo fẹ́ yáwó ó ní wọ́n gbowó kan wá ní mo fẹ́ kí n fi support business mi ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ lóyún i was pregnant mo lọ Dubai báyìí bí n ṣe dé ló sọ fún mi mo kàn lálàá ni àlá tí mo láyè ò dáa wọ́n sọ fún mo ní ṣe o ṣe business kan mo ní tẹ́mi ó lóun ò ṣe business ó lẹ́nìkan ló kàn gbé owó kan wá pé kò ń lò mo ní kó gbé padà fún olówó yẹn mo ní wọ́n ti ṣe ìkàsí owó yẹn mo lówó yẹn máa cause problem fún ẹ ó ní kí n lò mo ní mi ò lò first time owó yẹn gẹ̀dẹ̀rẹ́ owó yẹn cause problem owó yẹn ló wá jẹ́ kí <laughs> owó yẹn <laughs> owó yẹn cause problem fún i will brief you for that ṣe pé mo sọ̀rọ̀ Samuel Sango Dùnsìn mo wá sọ fún mo lẹ́ẹ̀ gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ lọ wílé ẹ lọ rún àwọn sísà kan lọ gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ tó rà ẹ̀ embarrass ni ẹni yẹn wá wípé à bóyá ṣe ni wọ́n ta mọ́tò fún tán tó fẹ́ gbà á tíṣà lẹ́ni náà ẹ̀dẹ̀ mọ̀ pé báwọn teacher ṣe máa ń circulate story ẹ mọ̀ báwọn teacher ṣe máa ń circulate story thank you so much wọ́n ṣe máa ń circulate story mo wá sọ bẹ́ẹ̀ fún wọn èmi àti wọn jà ó bí mi nínú ní ìrígbà wọn gba ilẹ̀ ara ilẹ̀ tó ń gbà níjẹ̀búdè ní ìjẹ̀búmà náà ni meanwhile mo rí sí ti mo fi sọ relé mo jẹ balo ní ten thousand balo gbé sísà Sunday sì ń ṣe sísà ń gbà yẹn ó ní kó wá gba Primera lọ́wọ́ mi ó bá Primera náà nínú ilé mi ì tí ì tà kó dẹ̀ ṣe pé bóyá mo ten thousand ló kù ní orí owó náà báìbù lélẹ̀ tí bá parọ́ kó má dàbí exaggeration kẹlẹ̀ mọ́ pé àwọn èèyàn kan wà tó bá fi ọ̀bọ lọ ẹ́ ten kọ́bọ̀ wọn ò lè jẹ́ wọ́n lè máa jẹ mílíọ̀n sẹ́ wọ́n lè máa pè é lọ́bọ̀ wọ́n máa pè é lọ́bọ̀ ten thousand ló fẹ́ gbàǹjọ yẹn àgùrùkúrà lélẹ̀ báìbù lélẹ̀ ten thousand wọ́n fẹ́ gbà ó gbé Sunday sẹ́yìn bọ́dà mísàbàlú yẹn wọ́n ní kó wá six mọ́tò mi mo wá débẹ̀ mo wá ní fẹ́sìsì mọ́tò tó tó ten thousand ọjọ́ tí mò ń sọ yìí mo ní àwọn mọ́tò nílẹ̀ o wọn ò jẹ́ kó ra mọ́tò lọ́wọ́ mi mi ò tà kọ́mọ̀ ń gbà mí by ten thousand máa ṣàgbà èèyàn owó tó wà lọ́wọ́ mi ń jọ kò ju two thousand lọ because wọ́n ti pè mí kí n wá ra rice tí má ra rice yẹn tí bá wọn bá kó rice dé láti Kútọ̀nù nígbà yẹn tó bá kó dé síjẹ̀bọ̀dẹ̀ má lọ rà á náà tí bá ti rà á màmá fúnra mi àpò rice yẹn mo máa ń gbé bíi pé mo ń gbé omi pure water ni àpò ráìsì àpò ráìsì báàgì yẹn fifty fifty yẹn ọlọ́ọ̀ ilé ìdìmọ̀ àdìgbò kò sẹ́ni tó bá mi gbé mi máa gbé ni máa tò wọ́n sínú ni máa máa tò sínú mọ́tò mọ́tò mi mi máa gbẹ́nu sókè báyìí máa máa rò máa ó lè jẹ́ mẹ́ta ni máa rìn lọ́nà ìjẹ́bóde tó ti yẹ yẹn abẹ́ mẹ́rin má ṣáà máa kó bí ṣe bá ṣe kó bá mò ń kó lọ sọ́nà màgbọ́n ni mò ń kó lọ sọ́nà àwọn òkun lọ́hùn tó ti yẹ yín ni mo máa kó lọ èló ni máa jẹ lórí ẹ̀ simple simple kọ́bọ̀ owó kéékèèké báyìí ni máa jẹ lórí ẹ̀ so tí n bá ọjọ́ yẹn mo ní àwọn ọjà sílẹ̀ tèmi náà bá dẹ̀ tún já àwọn ọjà yẹn wọn ní sanwó mi fún mi máa máa fún wọn days tí wọ́n máa fi sanwó fún mi ni ten thousand wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi jọ ẹ̀kọ́ owó tó wà lọ́wọ́ mi kò mí ò rò pé pé five thousand but mo ní àwọn mọ́tò lẹ̀ mo dẹ̀ ní àwọn ọjà mo sọ fún mi ní kó jọ wọ́n máa fẹ́ wọ́ mọ́tò yẹn lọ torí ten thousand ẹ be lọ́wọ́ wọn àwọn ni mo sọ̀rọ̀ wọn owó to ti jẹ lára mi yẹn lọ bèrè bóyá wo jẹ owó yẹn lára wọn they will do mo wá bèrè ọjọ́ tèmi àti Sàmúsà gbọ́dọ̀ jà first time tá máa jà yẹn tí mo wojú ẹ̀ bẹ́ẹ̀ ni mo wá rán létí pé ṣé mo pẹ́ lọ gba mọ́tò nígbà tí mi ò sí lé lọ́wọ́ tẹ́ lọ embarrass tẹ́ àwọn ìlọ mi ẹran wọ́n lọ embarrass àwọn ìlọ mi bàbá ọkọ mi ni wọ́n lọ embarrass nígbà yẹn nígbà tí wọ́n lọ gba mọ́tò torí bàbá ọkọ mi ó mọ tíṣà àbí principal tó ra mọ́tò ìyàwó principal tó ra mọ́tò yẹn so they went down to his house straight away to see it change lówó tó máa kú o so but àrèmí ra ilẹ̀ wọ́n ní kó gbé mi lọ ọmọọṣẹ́ wọn àwọn ló rádùn bà mí sọ́wọ́ mọ̀fẹ́ o pé kí mọ̀fẹ́ gbé mi lọ o ṣé wọ́n gba ilẹ̀ yẹn àbí wọ́n gbà á ìjẹ̀bú de ìtọ́ lè fi lọ ẹ́ ó lè fi lọ wọ́n. ọjọ́ tí mo ti ń sọ tí mo ti ń pọ́sà mọ́sà gúdùlé ṣé mo sọ̀rọ̀ ẹ̀ burúkú bí ṣé ọjọ́ tí mo sọ pé òyìn tó dùn sí mi sí tó bá jẹ́ pé mo jẹ́ nìkan tó máa ń ranjú ni ó máa gbé mi dọ́dọ̀ ó máa gbé mi dọ́dọ̀ Daniel because gbogbo àwọn iṣẹ́ mọ̀pá àwọn tó bá ń ta mọ́tò iná àwọn tó bá lẹ̀ ń tán ṣòwò wọ́n máa fẹ́ fi obìnrin náà tán you know but èmi ò ń sọ pé alájì àbí ẹjẹ́ kájọ lọ ẹ ti understand ọ̀túnba ọ̀túnba tó rí mi lọ́dọ̀ wọn kò ṣe pọ́ dèdè pè mí pé bọ́lá o àmì kò ń pè mí bọ́lá princess o wá wo ọ̀túnba o mo lọ síbẹ̀ ńjọ́ yẹn wọ́n ní kí n wá coincidentally i mean oh mo ní coincidentally òyìnbó ẹ̀yin òyìnbó kí lẹ ń ṣe fún mi under net tí wọ́n bá ti ń ṣe nǹkan kan against me àbí tí wọ́n ní evil plan against me tí bá fẹ́ sọ èdè wọn ó lè fẹ́ máa kọ́ mi lẹ́nu anyway accidentally bàbá yẹn wọlé síbẹ̀ jẹ́ ọ̀túnba ajayi ọ̀túnba ajayi wá rí mi bí mo ṣe ń ṣiṣẹ́ kó má rí mi mọ́ ó wá rí mi bí mo ṣe ń gbé mọ́tò yẹn bí mo ṣe ń wo mọ́tò tí mo ń wo tí mo ń mo try mọ́tò yẹn tí bá ti start mọ́tò when i start the car to kúbọ́ car when i start the car if there is problem in that car kí n má wa mọ́tò yẹn mo máa ti mọ̀ pé ó ní problem when I start a car Tòkunbọ̀ yẹn tí bá ti start ẹ̀ the problem tó bá wà bẹ́ẹ̀ mo máa mọ̀ when I take my car to the mechanic nobody know wọn máa sọ fún mechanic bí wọ́n ti ń kó owó ní kó o wọn ò ní sọ bí tí owó kì í ṣe ń sìn mọ́ but mi ti gbàgbé mi ní majority ṣé ti yẹ yín so bí mo ṣe wá ń wo mọ́tò yẹn gbogbo mọ́tò yẹn samosa gudu ó ní àwọn mọ́tò kan tó ń bọ̀ ó wá ní pé ó wá dárúkọ àwọn mọ́tò bíi mẹ́wàá kan tó jẹ́ pé ó ti pẹ́ ní gáràjì ó wá ní pé princess pé kí n wá kọ́sítọ́mà fún kí ní kí n ta mọ́tò ìta kí n tètè ta ta ta ta ta kí n wá kí n kéèyàn wá kí n kóyàn wá tòótọ́ nísinsìnyí wọ́n á ní mélòó ó ṣàka gbogbo mọ́tò yòó gbogbo mọ́tò yòó gbogbo mọ́tò yòó ni mo wá ṣe àwọn mọ́tò yẹn wò wọ́n start ẹ̀ fún mo wá ń ṣe bí mo ṣe ń ṣe wò ní Ọ̀túnba Àjàyí sọ pé who is this girl ló wá ní princess ni pé mọ́tò náà ló ń tà ló wá ní princess wá kí Ọ̀túnba Ọ̀túnba ló wá ní wọ́n wá béèrè lọ pé she selling car only yes she drive this car she don only ah princess twenty million bá wa mọ́tò máa yà báyìí ọlọ́run <laughs> twenty million bá wa mọ́tò máa yà báyìí tọ́mọ mi kékeré èmi àtọ́mọ mi láti gbẹjọ wà láti ọ̀sù my baby ọmọ mi ò pé eight days tí mo ti ń jáde ọmọ mi kò pé eight days máa gbé ọmọ mi mo gbé ọmọ mi sáyà ní ọjọ́ kan báyìí mo dáa nítorí ó ń ké mo fi sínú síta ẹ̀ nínú bẹ̀ yẹn ó ń ké ó ṣe à ń ké yẹnyẹnyẹnyẹ lẹ́yìn èmi àti ẹ̀ làwọn náà wọ́n dúró wọ́n wò pé okay you want to stay with me mo dẹ̀ lọ mo dẹ̀ gbé pet mo wá gbé sí carrier níwájú mo dé mọ́ra níwájú mo dẹ̀ ń drive lọ òyìnbó kan wá rí mi níjọ́ yẹn mo lọ síbi lẹ́kí òyìnbó yẹn ń lo bicycle báyìí àbí power bike kó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi bó ṣe tán padà nìyẹn òyìnbó ó padà wá ló ṣe mo ṣàrí pé ó tẹ̀lé mi nígbà kan kó tó yẹ̀yà ló ṣe báyìí mo wá dúró mo wá dúró mo ní any problem Only do you love this baby mo ní yes I love her ó ní why do you do that it's dangerous not because he's crying mo wá dó mo ṣáà to tọmọ mi ìgbà tó sùn wá ṣe wá gbọ́ mo ní thank you so much ó kí ẹ̀ because bí mo ṣe gbé yẹn but ọmọ mi ìfẹ́ kó ké kó dẹ̀ máa bá síta ẹ̀jà èmi àtọmọ mi lájọ wà nínú tó kún bọ̀ láti jọjọ wà ti pẹ́ èmi àtọmọ mi tàti ọjọ́ máa ń struggle torí ẹ̀ ń gbà mí kò sí nǹkan tí bá ní tí bá ra oúnjẹ máa rà fọmọ mi àtọmọ mi bá rà ò máa rà fún mi tí mi bá jẹun kò ní jẹun tí bá tiẹ̀ fẹ́ ṣe irun ọjọ́ tí bá gẹrun mi tí ọmọ mi ọjọ́ tí mo ti ní kọ́ ọmọ mi lọ ṣe irun ẹ̀ ó ti pẹ́ ó ní mọ́mí if you don't go i will not do my own mo ní okay i will go and grab my own tomorrow also torí ẹ̀ ni mo ṣe gẹrun mo ti ní kó lọ ṣerun and it's not now when it's going to be now anywhere you want to do yours tí n bá wa mọ́tò gbà tó sì kéré èmi àti ẹni ọ̀túnbàjà wá béèrè lọ́wọ́ sàmúsàngúdù pé ah, are you sure ah ní princess ó ní princess obìnrin bí ọkùnrin ni o ó bó ṣe wá ń ròyìn ní bàbá ọ̀túnbà yẹn ní where is she from ó wá bèrè lọ́wọ́ mi ó ní where you from ní I'm from Ondo state ó ní I see ó ní okay I can see mo ní why ó ní Ìjẹ̀bú girls Ìjẹ̀bú lady now when you see them they want to sell shoe they want to sell gold they want to sell back they want to sell this only kì í ṣe first time tí wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ yìí ó ní I can see that you are from Ondo state bẹ́ẹ̀ ló sọ. So so clap for yourself mi ò sọ àwọn ọmọ sóko o mi ò sọ àwọn tó ń fò kòkòrò ṣe àgbo fún kékeré o but Ondo State from Akoko especially clap for yourself àbí ọmọ ọṣọ ọrùn Akoko Ìkàrẹ́ Akoko pa pa pa pa pa I represent my country and my state good I say no to bullshit I am a go-getter not a go-digger mo wá sọ fún Samusa Gudu ní ọjọ́ yẹn pé excuse me ṣé nǹkan tẹ́ ẹ ṣe fún mi ṣé mo lè ṣe fún yín ó nígbà tó ń wo òun ti sọ fún mọ̀fẹ́ kó má gbé mi lọ síbẹ̀ mo ní kí ni mọ̀fẹ́ ṣé wọ́n lè sọ fún mọ̀fẹ́ tòótọ́ kó má gbé mi lọ àti agent tó bá wọn ralẹ̀ kó dẹ̀ gbé mi lọ wọ́n máa ní kó gbé mi lọ náà ní kọ́kọ́ fi kọ́kọ́ ṣe ìkà fún mi torí pé bó ṣe dé tó sọ pé owó yẹn ti wà ńlẹ̀ o o fẹ́ ra lé o o fẹ́ ra lẹ̀ o o fẹ́ ṣe nǹkan kan o bíi pé kó má rí ṣe náà ni à ń jùwọ́ òṣèwí lẹ́jọ́ ìjà ọlọ́ra kò tán bọ̀rọ̀ ṣó ti yẹ yín àkàìmọye àwọn tó máa tẹríba fún lábẹ́ wọn báyìí tó máa ṣe yẹsà yẹsà fún ọ̀dẹ́ fẹ́ kó dìde àwọn tó bá ń gbéyàn dìde respect you I respect you I salute you àwọn tó bá ń gbéyàn dìde láyé I salute you bọ́dá wálé mi ò ní lọ́kàn pé mo fẹ́ máa ta mọ́tò ńgbà tó ní kán máa gbé mọ́tò fún mi tó dẹ̀ rí pé ọmọ alájẹ lélẹ̀ tí wọ́n bá tà àwọn eléyìí máa pè mí tí ọjà bá ti kùtà lọ́wọ́ wọn wọ́n á pè mí ni tí sàmọ́tàgúdù bá ti ń pè mí báyìí ọjà ikú nìyẹn ló máa pè mí tó bá yẹ ti mọ̀ pé gbogbo mọ́tò tó ní kí n kó wá yẹn tó ní kí n tà yẹn ọ̀sẹ̀ kan pẹ́ ju mo ti tà wọ́n tán ọ̀sẹ̀ kan pẹ́ ju gbogbo àwọn bàbá tó wà lọ́nà òhòrò fún yẹn gbogbo ẹ̀ máa tà tán ìyẹn ni àwọn ṣe tán nísìn wọ́n wá máa dúró sọ́nà ẹ̀ wọ́n máa dá ẹ dúró wọ́n láwọn gòláyà gbogbo gòláyà tó dúró sọ́nà mi mi ọ́ máa ti destroy you èmi ni dáfídì o oko kan ọ̀rẹ́ nu mi olóko gbogbo ẹni bá dúró sọ́nà mi tó lòun jẹ kọjá tó dúró sọ́nà mi tó lòun jẹ kọjá ọdún máa sọ àrá pa á they cheat me ṣé èèyàn náà ṣé sàmùsàgù ṣé èmi lè ṣe irú nǹkan tí wọ́n ṣe fún ìjẹ̀bú all the one ìjẹ̀bú people have done to me Only. lè wọ́n ṣe gbọmọ àtọmọ mi gan tán gbà tí gbogbo ìjẹ̀bú gbóló fẹ́ yẹn tán máa jókòó tọmọ yẹn má máa misbehave sí ìyá ẹ̀ ṣé àwa lè fẹ́ ọmọ ní ìjẹ̀bú bẹ́ẹ̀ yẹn káwá sọ pé ká máa lo ọmọ náà against àwọn family you are bad they go and change ẹni tẹ́ ẹ̀ bá di ẹ ṣe jàre àwọn tó bá di ẹ we rebuke the devil we flee from you. Alare. Teriba mo mọ bó ṣe lọ o me no support anybody but nobody kò sí ìyálà jẹ anybody tó lè tó lè alẹ̀ mọ́ káyọ̀dé mi kò sí ìyálà anybody sórí òkè èrò kì í pọ̀ mbẹ́ ìsàlẹ̀ èrò pọ̀ gan òsínwín mo mọ bó ṣe ń lọ anybody má dáná ogun tì mí ẹ ti gbọ́ but mo fẹ́ sọ fún yín ẹ̀yin iṣan méjì máa tún cut very soon ẹ yọ ṣọ́ra yín nígbà kan bá ti ń dárúgbó sílẹ̀ táwọn kan ẹnjìníà àwọn kan they want to do something in your system and then they be calling other people àwọn tó ń bẹ́ẹ̀ ni wọ́n máa sọ nǹkan wọ́n máa direct your attention instead of me open your eyes be wise gbogbo nǹkan tá a ti sọ níbí báyìí to save life kì í ṣe life wa nìkan kó lè save nìkan là ń sọ for order to be saved also ni i'm an ambassador of peace ambassador ambassador i mean ambassador of peace ni èmi ò kì í minister of stomach matter food affairs go for me collect money rate See from there. nonsense no sense mo fẹ́ máa lọ báyìí lára nǹkan kan tó ń ṣe fún mi nìyẹn ṣé mo pé ọtún bá fẹ́ mi àjà yín sìn ọtún bá fẹ́ mi àjà yín sìn may rest in perfect peace ó lò máa fún mi nígbà yẹn ó lò máa fún mi ní thirty million thirty million ń gbà yẹn dàbí pé wọ́n sọ pé wọ́n fẹ́ fún ẹ three hundred million. ó ní kí n fi bàbá ọmọ mi sílẹ̀ I turn him down. ọjọ́ tí mo wá tọ̀ ni wọ́n dáhùn pátápátá tí mi ò dá wọn lóòótọ́ mi ò gbé kọ̀ lọ́wọ́ mọ́ ọjọ́ tí ọ̀túnba Eh, kí lorúkọ wọn Glo tí màmá wọn kú tí wọ́n fẹ́ lọ ṣòkú yẹn mọ́tò ni mo sí mọ́tò wọn kan báyìí tó gùn gbọ̀rọ̀ báyìí pẹ̀lú àwọn kan náà wọ́n gbé ṣẹ́rẹ̀ mo pa samosa godo ló kàn sọ má yẹn ní I just like you look at the way you are carrying things mo bend báyìí mo ṣe in fact bàtà tí mo wọ̀ sẹ́sẹ̀ ń jọ yẹn slippers pàmò kan báyìí Mr. Ratty tọkùnrin ni Mr. Ratty tọkùnrin ni mo wọ̀ sẹ́sẹ̀ because you know tọkùnrin yẹn ó lè jẹ́ pé ó kàn fẹ́ smart fún mi àbí mo kàn fẹ́ sáré tí you understand me ó ní tàbí tá máa ń wọṣọ tá máa ń dress lẹ́ẹ̀kọ̀kan but you know I just want to be somebody because me anybody àtọ̀ sọ́lọ́hún wàá wá ṣèyẹn tán àwọn kan máa sọ pé máa fẹ́ gang up against ẹ̀ do so sọ́nà mi tó bá lò pọ̀ máa sọ fún ẹ pé ogun ọ̀run pọ̀ jù ẹ lọ máa bẹ ọlọ́run kó rán kú sáàrin yín máa bẹ ọlọ́run kó rán ọ̀bànújẹ́ sáàrin máa bẹ ọlọ́run kó jẹ́ kẹ́ jàjà fún táwọn èèyàn bá fẹ́ ṣe rìbá bà lọ́sẹ̀ ìyá àní sọ pé kọ́ máa ṣe torí pàṣẹ gbàdúrà olúwa lágbo ọ̀tá mi olúwa àjọ ń jà olúwa àjọ ń jà ó yá èṣù tako sí ó yá ọmọ èṣù ẹ para yín jẹ ẹ para yín ó yá ìjà tí ó lè fi parí ọlọ́run jọ o olúwa àjọ ṣẹlẹ̀ lágbo àwọn ọ̀tá mi <laughs> àwọn olólùfẹ́ mi ọkọ mi ọkùnrin abalẹ̀ ẹni bá fi rere ọ̀run yóò fi rere ẹni bá fi mire ọ̀run yóò fi wọn rere ọ̀run yóò fi wọn rere àmì olúwa sì ti farahàn lára mi bẹ́ẹ̀ ni àkè ó pè mí lẹ́gàn mọ́ bí òṣèrúkọ tuntun ẹ sì bá praise ìwọ ọ̀tá mi lọ kú dànù ta ló fẹ́ máa halẹ̀ mọ́ mo kàn ń sọ fún yín ni no at times i will be led not to people just want me to be their slave kí n máa comment sábẹ́ wọn kí n kàn máa lọ káàkiri ẹ ṣe èrè ni ẹ ń bọ́ mi ni i will struggle to pay my rent i will struggle to take care of myself to take care of my daughter people cheat me what they collected they have not paid back you still want me to be your slave tó bá ní good thing fún mi tó fẹ́ kí n máa comment ẹ tó wá rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí n bá ti comment yóò máa dẹ́pa ayé ẹ̀dá ni ṣùgbọ́n tó bá ń dààmú tó fẹ́ kí n máa comment kí n máa gbé ẹ ikú burúkú ẹ fi pa ẹ nìyẹn. tó bá ń ṣèkà fún mi tó dẹ̀ fẹ́ pé kí n mo fẹ́ máa force rẹ̀ sí ikú burúkú ẹ fẹ́ pa ẹ nìyẹn. be one torí pé ta bá ń jà bìtìkà kúkọ be one ọjọ́ tó ń bá máa sọ pé wọ́n fẹ́ make attempts to withdraw the government of Nigeria from the government nǹkan kan ní wọ́n máa dá sílẹ̀ lórí ibẹ̀ yẹn torí bẹ́ẹ̀ <laughs> ẹni bá nọ̀ọ̀sì ọ̀rọ̀ mi bíi story tó bá ṣe bíi case study wọ́n máa fi ọ̀rọ̀ mi òpè mi wọ́n máa fi dààmú ọlọ́gbọ́n yín o ẹ gbọ́ ṣẹ́mi pé mo sọ pé mi ò gbọ́n ọlọ́run ló dẹ̀ gbọ́n ṣùgbọ́n if you are doing things that are not right right now change it and if you want to continue to play game with me or disturbing my life focus attention of things that is necessary okay or else tó mi bá tẹ̀gbìn ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu no be my business yóò no be my business o ṣé irun mi fà mí kò fine mi lọ́gọ̀ ah, ọmọ yìí fine mo gẹrun mo fine aláàjì alinko please ẹ má bínú ẹ má bínú pé mo ṣe orílẹ̀ ẹ kò jẹ́ ń fẹ́ atẹ́kùn fẹ́ kọ́ atẹ́kùn fẹ́ sórí mi lẹ́nu mẹ́ta ṣé ti yé wọ́n rí wa wọ́n ṣe orílẹ̀ gbélégbé àbórí ń ta wọn bísọ́lá gbé ọmọ yẹn wọlé ṣùgbọ́n hmm, hmm. people will be thinking they will be pretending to you ṣé wọ́n ti wá fún ẹ ní anyway tó bá fún yàn ní owó owó tí ò tó yẹn gan èèyàn fi ń ṣoríire torí ní nàìjíríà things are very cheap irú owó yẹn kó ná one point two wọ́n bá tẹ̀dá three million owó oṣù kan níbí báyìí ni máa fi sanwó lé bá ti sanwó lé oṣù kan à ní jẹun gan tí bá ní mo kò fẹ́ lọ jẹ oúnjẹ tó wù mí irọ́ oúnjẹ tó bá máa ṣe sí owó bí kò ní ṣe kò lè tó ṣe torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lajú wa o ẹ ṣe dáadáa ok à ń lọ báyìí o èmi àtàwọn olólùfẹ́ mi àtọkọ mi àtọmọ mi àti gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ rí i ire ni tiwa ní ọ̀sẹ̀ yìí o àwọn tó máa ń gé ẹ̀mí èèyàn kéré wọn ò ní gé ẹ̀mí wa o wọn ò ní fi èmi àti àwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi àtọkọ mi àti gbogbo yín tẹ fẹ́ràn mi wọn ò ní fi ẹ̀mí yín lé ikú lọ́wọ́ o àwọn ìkà ní àgbègbè ní òkèèrè àti nítòsí àti ní àyíká àti nílé àti lóko àṣírí wọn ò ní bò ó ọ̀tá ò ní gbígba ọpẹ́ lórí èmi àti ọmọ àti ẹ̀yin olólùfẹ́ mi ẹni tẹ́ fẹ́ mi fẹ́ rí òṣèmi pàápọ̀ lókè <laughs> stress máa ń wà lókè ṣùgbọ́n èrò pọ̀ lókè nísàlẹ̀ look at them multitude ó ti yé <laughs> bí orin kí lorúkọ um, ọmọ mi yóò ní wọ́n ní kò sáyé lókè ó wáyé fún mi lókè <laughs> bẹ́ẹ̀ ni ó fún mi lága ìjókòó gbàtọ́ bá mi láti dìde màá dìde gbàtọ́ bá mi láti yàn máa múyàn lọ múyàn bọ̀ lájú ẹ̀ ọmọ òkú ń bọ̀ ẹ ṣọ́ra yín mẹ́sẹ̀jì wọn ní kí n fún ni mo fún yín ṣé pé mo sọ̀rọ̀ sàmúsàmú kí n kó ìtì wọn ọ̀gá mi náà ṣe mọ̀ pé mo sọ́nsìn bọ̀ kì í ṣe pé ó dé di gbèmí lọ sọ́dọ̀ torí ó wá sọ fún mi níjọ́ yẹn pé ọtún máa ń fẹ́ mi àjẹ ó ní à princess nígbà tí wọ́n bá ti ń kí mi bẹ́ẹ̀ yẹ mọ̀ pé mi mo lọ́mọ mo dẹ̀ ní gbà yẹn ọkọ mi ní issue but ní gbogbo àyẹn mo love ọkọ mi ẹ ti understand so ọkùnrin kankan má fojú pè mí tó ní bá ti lọ́kọ mi kì í lálẹ́ nísìnyí mo ìyẹn ti lọ ṣe ti mo ti ìyẹn ti lọ ṣùgbọ́n mo fẹ́ kọrin nígbà so nígbà tí bàbá yẹn sọ pé títà wọn sagúdí ní princess wájú ọ̀túnba àwọn màá ló máa ń fún wa lówó ó dẹ̀ pé owó tí wọ́n fún ọ náà ni wọ́n máa fún ọ ní tẹ̀wọ́n dẹ̀ máa gbà wọ́n ló máa wá fún wa lówó àtúbà yẹn gbà tó bá mi sọ̀rọ̀ níjọ́ tó kọ́kọ́ rí bí mo ṣe ṣe ní òfojú commonize wọn ó wá ní kí n wá sọ́fíìsì wọn kí n bá lè mọ bọ́n ṣe tó <laughs> àwọn ló ní ṣe rí mi wọn ọ̀dẹ̀ ń ṣe olówó mọ́ǹsì wọn ti kú sí ṣé mo di toilet building kan báyìí tó wà ní balógun finance house tó wà ní balógun yẹn ló ní wọn ti kú sí ọmọ ìjẹ̀bú òde ọ̀tún bá fẹ́mi àjàyí mo mọ àwọn girlfriend wọn wá sọ fún mi gbà yà ah, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ah àwọn fẹ́ mú yà kó láyé mi ni àwọn fẹ́ mú ẹ kó nu yà bọ̀bọ̀ yẹn gbogbo family wọ́n máa make use of you you are hard working like this this guy is you are not ó oh, kì í ṣe ẹran ọmọdé ó oh, kì í ṣe ẹran ọmọdé ó ti pẹ́ wọ́n ti sọ no be today bàbá tún lọ bá tún jẹ́ ẹni tó tún lọ nígboro tó tún jẹ́ pé ó tún fẹ́ pèdè ìfẹ́ a tún ní a tún ní èmi ò ṣe ìyàwó fa o torí pé nǹkan tó ń fẹ́ ni pé nǹkan tó ń pè ní fa nǹkan tó lágbára ìyàwó alágbára ṣó ti because ẹni tó bá kéré wọn kì í mọ yìí tí bá mi ní small place they don't understand me they don't get me they don't get my message because they are too small to understand that's why I take time to talk to my daughter very well because ọ̀rọ̀ mi kì í ṣe ọ̀rọ̀ ọmọdé. ó wá dárúkọ bàbá yẹn níjẹ́ wá sọ gbogbo àwọn girls àwọn celebrity kan náà tí mo mọ celebrity kan tó big kan tó máa ń tó fẹ́ wọn ti dàgbà ń mo dárúkọ wọn sì wọ mi fẹ́ dárúkọ wọn mọ́ torí pé àǹtí mi ni wọn is from Ondo state ọ̀sùn. ó ní yes I used to see Ondo people yes nǹkan tí wọ́n fi sọ́ńgà yẹn náà nìyẹn wọ́n ní girlfriend àwọn ni àwọn ló sọ fún mi ní girlfriend àwọn ni ìyẹn ìyẹn ṣe tíátà gbà yẹn ọmọ Ondo state <laughs> àǹtí mi ni mo láìkí nínú àwọn celebrate mo láìkí wọn. so ó ní I used to see them they hard working ó ní àsì ó ní abájọ tó bá jẹ́ àwọn ọmọ wa níjẹ̀bú ń bí wọ́n fẹ́ ta lẹ́sì lẹ́sì àwọn fẹ́ ta o aṣọ ọ̀rẹ́ àbá fẹ́ ta o bàtà àti góòlù á fẹ́ ta o kìnnì kan náà fẹ́ ta o kìnnì ẹ ṣàmọ̀ pé ọ̀bá àwọn bàbá tó ti <laughs> look at the way you are carrying car you are the way you are handling car mo ní à ah, <laughs> kí la fẹ́ ṣe ní ní alẹ́ báyìí tó bá pè mí ìjọ kan wọ́n pè mí wọ́n kó wá fún mi pé kí n wá lọ ẹnìkan fẹ́ ra mọ́tò ẹ̀ mọ́tò ẹ̀ ní ah tí bá gbowó ìṣe ọlọ́run jọ o torí àwọn èèyàn wà lẹ́kọ́ má lọ yọ owó mọ́ mi lára wọn má lọ ra mọ́tò yìí ọwọ́ ẹni yẹn kàn ṣe deposit ni mo fẹ́ lọ gbé mọ́tò yẹn mo ti pe àwọn wo ló mọ́tò yẹn níjẹ̀bọ́dé o ilẹ̀ dẹ̀ máa ti ṣú bí owó seven mo dé mo padà débi ten lálẹ́ dẹ̀ mo pé ọ̀nà ìjẹ̀bú ṣe máa ń dá tí bá ti ń lọ báyìí <laughs> abẹ́rẹ́ àlọ́ kọ́nà òkun tó dín mo ti fi ọ̀nà mi lé olúwa lọ́wọ́ ó ní bàbá mímọ́ mo ti fọ ọ̀nà mi lé ọ lọ́wọ́ bàbá mímọ́ mo ti fọ̀nà mi lé ọ lọ́wọ́ o dábọ̀ bàbá dákun bàbá jẹ́ kí tèmi ṣeé ṣe mò ń lọ onípa agbára rẹ jésù mò ń lọ onípa agbára rẹ gbogbo agbára èèyàn òkùnkùn bàbá bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ mò ń lọ onípa agbára rẹ má gbedele olè ti lé mi níjẹ̀bú òde níbi àti gbogbo yẹn dé mọ́jọ́dá olè ti lé mi láti ọ̀nà lábàṣe dé ìbẹ̀jùlẹ́kí ó lé mi dé ẹ̀pẹ́ lálẹ́ pelu pẹ̀lú sẹ̀líkà àwọn olè ìgbà yẹn sẹ̀líkà ni wọ́n ń lò ó máa sáré burúkú dàbí fàràrè sẹ̀líkà ẹ̀dẹ̀mọ́pọ̀nà ọ̀bẹ̀ yẹn láti tẹ́ bá ti dé ìbẹ̀jùlẹ́kí báyìí dé ẹ̀pẹ́ ọ̀nà yóò dáńgbà yẹn <laughs> lálẹ́ gbogbo ọ̀rọ̀ ti dá ó lè ti lé mi ní ọ̀sán gangan mo bọ̀ láti mo lọ gbé mọ́tò mọ́tò yẹn ta ni mo gbé fún níjọ́ ìná mo gbé mọ́tò lọ́dọ̀ àgbòrò ní ní sẹ́tọ́ àmì ní àgbọ̀wá àmì ní mọ̀ta mọ́tò bí mo ṣe kọjá àgbọ̀wá bí mo ṣe kù díẹ̀ kí n dé mọ́tò yẹn mo rí mọ́tò mo rí sáìn yẹn nígbà tó kù díẹ̀ kí n dé tọ́kì níbi tí ọ̀nà ò dá yẹn nígbà tí mo débẹ̀ tí mo kọjá tí mo kọjá tọ́kì mi tọ́nà ò ti dá yẹn tọ́kì yẹn tí mo wá kọjá sọ́nà ẹ̀pẹ́ tí mo ṣe gbé ẹnu ó kù díẹ̀ kí n débi orí bíríìjì tí ó máa ń dá sí tó máa ń dá dáàbò báyìí àwọn mọ́tò yẹn kàn ń bọ̀ ni àwọn boys mẹ́ta mọ́tò tuntun dẹ̀ ni mo gbé mi ìdẹ̀ tí ìgbà nọ́mbà sí tó kún bọ̀ mọ́tò yẹn gbà yẹn wá jẹ́ new gulf west ni ẹni tí ó lóun nídìí mọ́tò yẹn gbà yẹn wọ̀ bọ̀bọ̀ báyìí tó ń kí lórúkọ bọ̀bọ̀ yìí ó ń ṣe òun náà máa ṣe driver so ni mo ni mo ni mo fẹ́ gbé mọ́tò mo fẹ́ ta mọ́tò yẹn fún wọ́n dẹ̀ lé mi bóyá àwọn tí ó fẹ́ rà ló wọ́n ti sọ fún wọn pé mo wà lọ́nà ni o bóyá mi ìṣámọ̀ bóyá àwọn dẹ̀ wà lọ́nà tí wọ́n lé mi láti ibẹ̀ yẹn ní inú gọ́mẹ̀ college ló yẹ kí n wọ̀ roundabout kẹ́tì ni mo lọ dúró sí ibẹ̀ náà ti gbà instead of mo ṣe roundabout kẹ́tì yẹn kẹ́tì ejìnrìn yẹn ni mo ṣe round roundabout yẹn mọ̀ pé àwọn boys wà àwọn èèyàn wà bẹ́ẹ̀ ó kàn gba ọ̀nà òmùlọ ni nígbà tó rí pé mo escape tó bá jẹ́ pé mo dúró sí ẹnu ọ̀nà gọ́ọ̀mì kọlẹ̀ kan tó kí n tó ṣí gate kan tó ṣí gate fún mi wọ́n lè ṣẹ̀ṣẹ̀ ní ìdúró èmi kọ́ mi ò smart o ṣùgbọ́n ọlọ́run ni so today gbogbo ìyà tán fi jẹ mí gbà yẹn ọlọ́run fi sí mi lórí láti lè mọ́ mọ́ mọ́ mọ́ màtí ọkọ́ dẹ̀ máa fi rán mi létí àwọn kankan ok so tó bá ti fẹ́ tó bá ti fẹ́ ṣe yamayama wojú mo wà ní mo jẹ́ bọ́dì kan tó dẹ̀ jẹ́ pé very small girl tó jẹ́ pé ó gbé a lot of experience that I've been through a lot of things in tí mo dẹ̀ ti been through láyé ọlọ́run ní jẹ́ kí n look like that okay so mo ti gbàdúrà fún àwọn olólùfẹ́ mi dẹ̀ tún gbà ní gbàngbà tí ń kọ̀kọ̀ ọ̀sẹ̀ yìí ire ibẹ̀ ló máa jẹ́ tèmi àti tọkọ àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó bá kórìíra wa níbí máa bá ẹ̀ṣán wa ò ní já o ẹ̀mí wa ò ní pin ló ń jẹ́ bẹ́ẹ̀ o wọn ò ní gbẹ̀mí àwọn tó ń wẹ́jẹ̀ láti mu àwọn apurọ́mọ́ ni tako ni àwọn tó ń play evil game around people may almighty God expose them àwọn tó ń fi àwọn èèyàn cascos kán ba lè máa dárúkọ èèyàn burúkú àwọn èèyàn míì fún ibi ọlọ́run á expose wọn the evil in our surroundings the Lord will expose them every evil in my surrounding àṣírí yóò níbo evil in my husband surrounding àṣírí yóò níbo even in my even in my nation in my surrounding in this facility àṣeyàn òyìnbó mo gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé náà àlàáfíà kó jọba níbi tí wọ́n ti ń jagun àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ kọ́lọ́run kó dúró tì yín o bẹ́ẹ̀ lórí kò ní í padà ṣùgbọ́n ṣe rí iṣẹ́ tẹ́ ẹ̀ bá fowó ẹ̀ lọ̀ ẹ má fi wàhálà ẹ̀ lọ̀ mí o tó bá tún fi lọ̀kulọ̀ lọ̀ mí máa ṣépè fún ẹ̀ báyìí for now.